ẹ̀yin èèyàn ìròyìn eléyìí jẹ́ ròyìn kàyéfì tí ò fi gbogbo ara dùn mọ́ nínú o ṣé ẹ gbàgbé bẹ́ẹ̀ bá sì gbàgbé ẹ jẹ́ ń sáré rán yín létí o arábìnrin kan tó fẹ́ na ọmọ rẹ̀ ẹ o lọ́dún 2020 tọmọ ọ̀hún ké tí ń pariwo mọ́mì be calming down ẹ o inú ọ̀sẹ̀ yìí la mọ̀ gbọ́ wí wípé ìròyìn ẹ tó gbòde kan wípé ọ̀hún ó para rẹ̀ o ó pokùnso kódà ó jẹ́ nǹkan tó ba nínú jẹ́ gbogbo èèyàn ń ṣe hàhàhà ní o ariwo tí gbogbo àwọn èèyàn ń pa ìbéèrè tí wọ́n ń béèrè ni wípé kí ló ṣẹlẹ̀ sóbìnrin yìí gan tí ò wá lè bá àyàn sọ ṣùgbọ́n nígbà tí ń sọ̀rọ̀ yìí àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ẹdó wọ́n ní àwọn ti mú ọkọ rẹ̀ o ń sì ń bẹ lákọlù àwọn kí ló ṣẹlẹ̀ gangan fọ́nrán kan gbòde kan lọ́dún 2020 nígbà tí àìsàn kòrónà sì ń jà káàkiri ìgboro lọ́dún yẹn ìgbà yẹn ni fọ́nrán yẹn jáde o tá a rọ́mọdékùnrin tòjòló tí wọ́n pè ní oore ọ̀fẹ́ olúwa òun ni wọ́n pe ọmọ ọ̀hún níbi títí ń pariwo tí ń ké tí ń bẹ mọ̀mọ́ rẹ̀ wípé mọ́mì jọ dákun mọ́nà mi just be calming down mọ́mì be calming down sit like this tọmọ ọ̀hún sunkún fọ́nrán yẹn náà lẹ̀ ń wò yẹn ìròyìn kàyéfì ló jẹ́ nígbà tá a gbọ́ wípé arábìnrin ọ̀hún ó pokùnso ó para rẹ̀ kódà bẹ́ẹ̀ bá gbàgbé lọ́dún 2020 ọ̀hún gómìnà ìpínlẹ̀ èkó gómìnà sanwóolu ó mọ̀ rí arábìnrin ọ̀hún àtọmọ rẹ̀ àti gbogbo ẹbí rẹ̀ ẹ tó sì encourage ẹ̀ tó bá a sọ̀rọ̀ tó gbà á yànjú wípé ah, bó ṣe ń ṣe ni kó máa ṣe lọ pé abiyamọ gidi ni kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbàgbọ́ nígbà yẹn wípé gómìnà ó ti gbé owó tùlùtùlù fún un ṣùgbọ́n ìròyìn ìbànújẹ́ ló jẹ́ nínú ọ̀sẹ̀ yìí nígbà tí ìròyìn ọ̀hún kan gbogbo ayé ku lórí Twitter wípé arábìnrin ọ̀hún mọ̀ ti pokùnso kódà ó jẹ́ nǹkan tó bà nínú jẹ́ jọjọ ṣùgbọ́n àwọn iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo wọ́n ní àwọn ti mú ọkọ rẹ̀ o wọ́n ní ń bẹ lọ́dọ̀ àwọn o kódà àwọn tíṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣojú wọn wọn lọ́mọ rẹ̀ tó jẹ́ ọmọ ọdún kan ó wà lẹ́ẹ̀lẹ̀ ń mm, o níbi tó pokùnso sí ọkọ rẹ̀ wọn lòun ló sáré pe gbogbo ará àdúgbò nígbà tó lòun lọ sọ́jà ìgbà tóun ó padà dé òun bá yàwó òun tó ti fi okùn kọ́ra ẹ̀ lọ́rùn tó ti para rẹ̀ àwọn tó jẹ́ ará àdúgbò wọn kàn tiẹ̀ sọ wọn ní ọmọ rẹ̀ tó jẹ́ ọmọ ọdún kan ń bẹ lẹ́lẹ̀ àwọn yìí ń pariwo pé kí ló lè ṣẹlẹ̀ kí ló lè fa ohun tí obìnrin yìí tó fi ṣekú para rẹ̀ ṣùgbọ́n nígbà tí ń sọ̀rọ̀ yìí kò yé ẹnìkan o àwọn ọlọ́pàá àpínlẹ̀ Èdó wọ́n ti fọ̀rọ̀ ta o wọ́n láwọn ti mú ọkọ ẹ̀ kódà wọ́n ní láìpẹ́ láìpẹ́ yìí àwọn ò gbé lọ sí ẹ̀ka tí wọ́n ti ń ṣiṣẹ́ ìwádìí tó lágbára kí wọ́n lè mọ ihun tó ṣekú pa arábìnrin yìí gangan ẹ̀yìn náà ṣe rí pé mẹ́wàá ń ṣẹlẹ̀ láyé ìgbà tí fọ́nrán ọ̀hún jáde lọ́dún 2020 gómìnà Sanwó-Olú Èkó gangan rí kódà ìgbà tí gómìnà tó fẹ́ àdírẹ́sì àwọn ará ìpínlẹ̀ Èkó ń gbà yẹn ó ní ọdún kan tí wọ́n ń ṣe ń gbà yẹn tó jẹ́ ọdún àwọn mùsùlùmí ọ̀rọ̀ coming down yẹn wà nínú ọ̀rọ̀ tí gómìnà lò tó fi bá gbogbo aráàlú sọ̀rọ̀ torí àìsàn corona tó gba gbogbo ayé kan gbà yẹn ṣùgbọ́n ìjọ lójú ló jẹ́ o nígbà tá a gbọ́ nù ọ̀sẹ̀ yìí wípé arábìnrin náà ó ti parẹ́ o ọlọ́run kó ṣàánú gbogbo wa o mẹ́wàá ń ṣẹlẹ̀ láyé o ṣùgbọ́n àwọn ọlọ́pàá wọn láti àwọn ti mú ọkọ ẹ o kọ́lọ̀ kó mọ̀ kó wa yọ kó mọ̀ jẹ́ àṣìrìn n tó gbogbo nǹkan tí ìbámu ń ṣẹlẹ̀ láyé wé èèyàn kan bá sọ̀rọ̀ bá èèyàn kan sọ̀rọ̀ èyí tó bá rí pé ó mú ọ lọ́kàn tó jẹ́ pé ó jẹ́ ọmọ rèròkèrò pé èèyàn kan bá sọ̀rọ̀ kí èèyàn ó para rẹ̀ òun kọ́ ni solution gbogbo everywhere ni wàhálà wà kọ́lọ́n kó kó mú aborí gbogbo wàhálà tí gbogbo ẹnì kọ̀ọ̀kan àti gbogbo ìdílé kọ̀ọ̀kan tá à ń dojú kọ láṣẹ Èdùmàrè ẹ ṣíà pẹ̀lú gbogbo àwọn èèyàn wa ẹ á tún gbìyànjú ká tún mọ fún yín ní àwọn update míì ẹ òótọ́ wa bá tún tẹ̀ lẹ́yìn eléyìí ẹ pín o kó dé ọ̀dọ̀ gbogbo àwọn èèyàn wa orí wa ò ní burú orí wa ò sì ní gbàbọ̀dẹ̀ a ní bá wọn kúkú ọ̀wọ̀ ọ̀wọ̀ a sì ní kúkú àìtọ́jọ́ láṣẹ Èdùmàrè. àmọ́ so come make i yarn you tori for gsport global enterprises we dey always dey available we sit down gidigba for number one b gospel faith mission street ajara iluda badagry lagos state e dey be like say bank too far for your face to go you wan deposit abi you wan withdraw in fact we get am for pos nepa cut your light or you get issue with your generator we dey charge here all kinds of phone and battery my sabi pipo well na dey too sure three direct and permutation dey for our baba jebu outlet you wan celebrate yahoo their birthday or you wan do naming ceremony wey yoruba people bin call ikomo or you wan do housewarming whether na christmas you wan do or ileya which kind of chair you want or canopy even drum to ice your chilled minerals sef dey our motor stand gidigba to carry am come wherever you want and whenever you want am you just dey come from work school anywhere wey you dey come from we dey sell cold soft drink and juice. ọ̀rẹ́ sori kó pọ̀ létí má gbowó lé lọ síta. i go dey wait for you no say i no tell you for more information please call zero eight zero zero two five nine two one three two three.